Hmm. ẹni agbójú òkunlé ò jẹ́ ni àgbà àbẹ́rò ẹni àbá fọ̀rọ̀ lọ tó jẹ́ láròkiri ẹ̀dá <laughs> ẹni tó yá fẹ̀yìntì òun tó fi gbogbo ara ṣẹ̀gùn ọ̀rọ̀ ń bá rò máa rò fọ́ ṣe bí mo bá dórí alátẹ ni mo rí orí olóńgbò. Ẹ̀yin ènìyàn mi, báyé ti rí, òun rè o. Ọ̀pọ̀ ìgbà ẹni a pè lọ́rẹ̀ẹ́ kì í mọ̀ sọ̀rẹ́. Ẹni a fojú ọ̀tá wò gan ngbà mí a máa ṣe ni lóore. Òun lè mi fi sọ wípé ọ̀rẹ́ kan ò lọ títí. Bẹ́ẹ̀ náà ni ọ̀tá kan ò lọ títí láé. Ìwọ̀nba ni ẹ já dira wa sínú mọ́. Ṣé mo ní Kí láì tẹ wa sínú sí? Abínibí ń dani. Ìyá tó dẹ̀jẹ̀ lé ní lórí gan dani. Ká má tó wá ní ẹni arìn láyé tá a pàdé. Èmi ò kú nífẹ̀ẹ́ kó dìyànú rárá. Torí ẹni tó ṣe tó dùn ọ́ lónìí. Bí ikú ò bá pa ojú wa dé, ó ṣe é ṣe kí irú ẹni bẹ́ẹ̀ kò ṣe ohun tó dùn mọ́ lọ́la. Ìdí gan rèé tó fi gbọ́dọ̀ máa dìyàn sínú. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó bá tiẹ̀ ń dìyàn sínú gan, ǹjẹ́ jẹ́ mọ̀ wípé gbogbo ọ̀nà gbogbo lò ń dí mọ́ra rẹ? Àti fún ọ kò ní sí, nítorí wípé o ò ní rí ìrònú gidi rò bí kò ṣe ìrònú tó ti kọjá. bí kò ṣe ìrònú tó ti kọjá <laughs> èmi ni tiyín tòótọ́ arákùnrin Àràoyè Adéwálé àwọn kan wọn a máa fẹ́ láti pè mí ní àyànfẹ́ èmi ó sọ wípé títí dìgbà tá a tún pàdé ẹ má ṣohun tèmi ò ní ṣe.